kò dìgbà tá a bá júwèjúwe àwa ò tanná wẹ́bí yorùbá ni wá àbá yíbo tọ yíbo ò bá haúsá tọ haúsá ò bá fúlàní tọ wáì tí fúlàní manipulate wa. Rob Yorùbá nation Rob Yorùbá nation Rob Yorùbá nation Logo tiwa nìyẹn. Ràouf gbogbo olórí, kàńpénà, ajítétọ̀, sọ̀rọ̀sọ̀rọ̀, dáṣẹ́dáṣe, àwọn tó nífẹ̀ẹ́ wa, àwọn tí ò nífẹ̀ẹ́ wa, ọmọ Yorùbá ni gbogbo wa. Yorùbá nation ni gbogbo wa o. Ẹ fẹ́ ẹ kọ̀, ṣé kò ring sí ẹ lọ́pọlọ? Wọ́n láwọn àgbàlagbà kan, àyín àgbàlagbà ta ti sack. wọ́n náà kóra yín jọ again etufe fẹ́ gangsta gangster agbalagba. àgbàlagbà. wá ìtẹ́yìn òṣèré bá wa sọ̀rọ̀ kẹ́yìn tó máa ń decision on our behalf tá a wà láyé àgbàlagbà ẹ̀yin afẹ́nifẹ́re ẹ̀jú ti yọwọ́ kọ́wọ́ United Region of Nigeria adáwọ̀ ò fẹ́ ẹ ti ń sọ̀rọ̀ united united united region of nigeria ufn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kátikáti àgbàdàgbà nǹkan táwọn bá fọwọ́ sí lẹ́yìn máa sọ síta ẹ lè fọ́rí olórí lẹ́yìn ẹ ń fọ́rí wa lẹ́yìn àwọn nǹkan tó ti ṣe mọ̀ látọmọdé yín aláwọ̀ ò fẹ́ style yìí mọ́ ẹ fẹ́ gbọ́ of Nigeria, it is a fraud. We are not supporting it. Our voice as Yoruba nation, we want Yoruba nation. Bottom line, àwa ò fẹ́ tanná wẹ́bí kò dìgbà tá a bá júwèjúwe àwa ò tanná wẹ́bí Yorùbá ni wá àbáyé bò tán ibo ò bá haúsá tọ́ haúsá ò bá fúlàní tọ́ wáì fúlàní manipulate wa minority àgbàlagbà ṣe normal olórí ní ká má bu yín bọ̀dí kò ní ká má béèrè question ṣe normal is a question ṣe normal ṣe normal ṣe normal. ẹtẹrin jọ̀n ẹgbà yorùbá nation la fẹ́ tẹ́yìn ò bá lè fohùn ṣe kan kẹjà fún yorùbá nation fún wa kẹ máa tọnáwó ẹbí ṣé à ń tọrọ jẹ ni nǹkan tá a máa jẹ wà lórí ilẹ̀ wa a need the mineral resources to start with we just need to organize ourselves. Austria kò ní mineral resources Switzerland kò ní mineral resources Belgium kò ní mineral resources Holland kò ní mineral resources England kò ní mineral resources kí wàá ní wàhálà ẹ̀yin àgbàlagbà yìí. Your time is over. Ẹgbà a máa lé yín gbẹ̀yìn ni o. Ẹ ṣe nǹkan tá a fẹ́ ẹ ṣe nǹkan tá a fẹ́ ìwà tẹ́ ń wù látọmọdé yín lè wù dárúgbó we don't want it no more ìyà ń jẹ wá ìran kan ń pa wá wá ìta ṣe lè dá dúró wá ìta yìí ò ṣe jà ká dá dúró tẹ́ ń tọ́nà wẹ́ bí. àgbàlagbà Yorùbá nation làwọn fẹ́. I was very restructured. Restructuring is a fake. Àgbàlagbà àìtọ́jà ajá láàdè dúró níta gbangba ká dìfẹ́ẹ̀dì ilé bàbá wa o. Ẹ gbà bẹ́ẹ̀. Ah, Tẹ̀mẹ́tẹ̀mẹ́ fún any restructure. It has to be in our own time. You have to consult us, talk to us. explain mission yín what is your mission and vision ah àgbàlagbà don't speak for us without talking to us ẹ má fari wa lẹ́yìn mọ́ ẹ má fari wa lẹ́yìn mọ́ gbogbo ìgbà yẹn ti kọjá omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ ẹ béèrè nǹkan táwọn fẹ́ àgbàlagbà tó wá fẹ́ represent wa o Afẹ́nifẹ́re ò represent wa o. gbogbo ẹgbẹ́ tó dá sílẹ̀ lẹ́yìn Yorùbá nation wọn ò represent wa o. yes because they are not speaking our voice they are speaking their voice. ẹgbàá which we are not part of it kò yé yín ni ojú wa ti là ojú wa ti là ojú wa ti là ẹni bàbá ọ màmá tó bá dìde ìgbà wọn lè fi ṣètò a without talking to us we are not part of you èèyàn kan ló lè sọ̀rọ̀ tá a máa gbọ́ akíntóye ni o pẹ̀lú gbòòwò òòṣà. níbi tọ́rọ̀ yìí dé sí ẹ gbà èèyàn kan ló tún lè sọ̀rọ̀ ọ̀ọ́nì àfífẹ́ ẹ gbà lẹ́yìn àwọn yẹn kò ságbàlagbà nínú yín tó ń represent wa o ẹ represent àpò yín ni o because force wa kọ́ lẹ̀ speak ẹ má bí ìyá ṣe ń jẹ wá. ẹ̀yin gbádùn àwa ò gbádùn àgbàlagbà ó dáa pé kò yé yín ó máa yé yín bá ṣe ń pariwo ẹ gbà bẹ́ẹ̀ up Yorùbá nation up Yorùbá nation up Yorùbá nation lẹ́yìn Yorùbá nation no more organisation representing Yorùbá. ẹgbà lẹ́yìn yorùbá nation kò sí organisation kankan mọ́ tó represent wa ta recognize or ta acknowledge. ẹ̀sìn ni. This is the voice of finest people. This is the voice of the finest people of Yoruba nation. Abioba Nation. Ijaya Ijaya is my name. Thank you so much.